bisimilah alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọ́lọ́ ìkẹ́ àti ìgẹ̀ anabiwa muhammad àlékún ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run bá ní ṣe anabiwa muhammad náà lórí ètò yìí lónìí yorùbá bọ̀ wọ́n ní ibi tí a bá roko tì sí ibẹ̀ náà là á fàbọ̀ sí nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ó kọjá à ń sọ nípa àláàdà obìnrin ìyẹn nǹkan oṣù èyí tóbìnrin ti máa ń ṣe a ní oríṣiríṣi làwọn obìnrin nípa ṣe nǹkan oṣù ètò àwí yìí bákan náà nínú àwọn ìdájọ́ tó ti lọ a ti mẹ́nubà wọn tó jẹ́ ìwọ̀ fún obìnrin láti ṣe lásìkò gbà tí ó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ báyìí obìnrin ti wá parí nǹkan oṣù kí wàá ní tó kù tí irú obìnrin bẹ́ẹ̀ yóò ṣe a ní àkọ́kọ́ ni wípé irú obìnrin bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ lọ wẹ̀ ìwẹ̀ ní ìbámu sí ọ̀rọ̀ tí òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam tó sọ fọkàn náà wọn sàbẹ lóbìnrin nígbà tí obìnrin yìí tó ṣe nǹkan oṣù tó di pé ọmọ wọ dúró tán Ànábì wa sọ fún mi pé fàyídà aqbalat haidatuki fada'i sọ̀dà wàyídà adbarat fagtẹ́sílì wọ̀sọ́lì. Ànábì ní tí nǹkan oṣù tásìkò tó máa ń ṣe nǹkan oṣù tó bá ti le tó yà fìrúnlẹ̀ má kírun o ṣùgbọ́n bí àlàáda rẹ tó bá ti di pọ́ ọmọ dúró yá a lọ wẹ̀ lẹ́yìn ìwẹ̀ kó o sì máa kírun lọ. ó wáyé ká gbọ́ àlàyé nípa arúwẹ̀ tí obìnrin ti yọ wẹ̀ kò sí yàtọ̀ láàrin ìwẹ̀ ìta àmọ́ ń wẹ̀ fún jánábà àbí ìta àmọ́ ń wẹ̀ lóòjọ́ júmọ̀ àbí ìta àmọ́ ń wẹ̀ lóòjọ́ ọdún abẹ́nìkan kèfèrí ni ó ẹ̀sìn ẹ̀sìn Islam báwo ni yóò ṣe wẹ̀ nǹkan àkọ́kọ́ ni wípé èèyàn ó owó èèyàn méjèèjì nù nígbà tí èèyàn bá débi tí èèyàn ó ti wẹ̀ lẹ́yìn náà èèyàn tààbà lẹ́yìn tó bá tààbà tán yóò tún ọwọ́ rẹ̀ yóò tún fọ̀nù padà pẹ̀lú kó lo ọṣẹ tàbí nǹkan míì tí wọ́n máa ń jẹ́ kí ọwọ́ kó mọ́ lẹ́yìn eléyìí yóò ṣe àlùwàlá bá a ṣe máa ń ṣe àlùwàlá ń gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni yóò ṣe ṣe lẹ́yìn tó bá parí àlùwàlá tán yóò wá fọmi fọ orí rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta obìnrin yóò gbìyànjú yóò rí wípé omi dé gbogbo ìsàlẹ̀ irun orí ìhun látòkè tè é délẹ̀ kò pọn dandan fóbìnrin tó parí nǹkan oṣù láti tú irun rẹ̀ torí pọ́ fẹ́ wẹ ìwẹ̀ ṣùgbọ́n bó bá tú náà kò ṣe nǹkan kan ṣùgbọ́n kò pọn dandan tó bá sì rí ewé sídìr láti lò láti fi gborí òun náà tún dáa tàbáwọn nǹkan èlò míì léyìí tí wọ́n jẹ́ kí ara kó mọ́ dáadáa tó bá rí lẹ́yìn náà lò fàhásánù eléyìn náà ọ̀dà bá ti á fọ orí tán lẹ́ẹ̀mẹ́ta tí omi tó dé gbogbo ìsàlẹ̀ irun orí rẹ̀ yóò fọ mọ́ gbogbo ọrùn lẹ́ẹ̀mẹ́ta ni ó ṣe báwọn lẹ́yìn náà àwọn oríkèéríkèé ara yòókù yóò fọmi fọ ọ́ bí ṣe ń da mí sí i bẹ́ẹ̀ ni yóò máa fi ọwọ́ gbó yóò máa wẹ òkè kó tó wẹ ìsàlẹ̀ yẹn pé yóò fọ apá rẹ̀ méjèèjì yóò bẹ̀rẹ̀ látòrí ọ̀tún ọwọ́ òsì náà yóò fọ ìgbá àyà rẹ̀ yóò fọ ọ̀tún òsì ẹ̀yìn ṣùgbí òsì gbogbo ẹ̀nu tí èdélẹ̀ nígbà bá fọ gbogbo ẹ̀délẹ̀ tán ọ̀dà kó tún wá dami sí gbogbo ara lápapọ̀ yóò ra yẹ̀bá yóò ra súnmọ́ kúrò níbi tí ó ti wẹ̀wẹ́ yóò tún wá tún ẹsẹ̀ rẹ̀ yóò tún fọ yóò da omi sí i eléyìí jẹ́ nípa bí obìnrin bí ó ṣe mára bí ó ṣe wẹ̀ lẹ́yìn ìgbà tó bá parí nǹkan oṣù rẹ̀ tán àwọn ìdájọ́ kan bẹ tó tún rọ̀ mọ́ eléyìí nínú àwọn ìdájọ́ èyí tó tún rọ̀ mọ́ ni wípé tó bá ṣe pé obìnrin ó bá parí nǹkan oṣù rẹ̀ yẹn ni pé ó ìgbà tí ó wà gbójú wo sámà ó rí wípé kọ́bùlà gòrò bíi shams òòrùn ò tí ì wọ̀ tó ń fi mára irú obìnrin báwọn irun àyílá àjọ náà àti irun àlàásàrì ìjọ náà òun láti kì í bẹ́ẹ̀ náà lẹ́ńtọ́ mára kó tó di pé àlùfájà rí ọ́ là yẹn ni pé láàrin òru ńlọmọra irú obìnrin báwọn irun magribi àti ìṣáì yóò kí gẹ́gẹ́ báwọn afáwa bí wọ́n ṣe ṣe àlàyé rẹ̀ bàbá Ibn Taymiyyah kọlọmbanìkẹ bàbá nínú tírà àwọn Majmu'ul Fatawa bàbá ní walihadha kana jumhurul ulama kamalikin wa shafi'i wa ahmada yẹni pé ìdí nìtọ́ pé imam maliki àti shafi'i àti ahmadu àwọn mẹ́ẹ̀ta yẹn wọ́n sọ pé tóbìnrin bá ti di pé ọba mára yẹn ni pé tí nǹkan oṣù rẹ̀ tọmọwọ́ dúró lópin ọ̀sán yẹn ni pé kóòrùn ò tó wọ̀ irú obìnrin báwọn sọ́láti dhuhra wàlà ásírà àtirun àyílà àtàlásàrì méjèèjì ni yóò kì í bákan náà idha tahurat fi akhiril layl tó bá sì pé lọ́wọ́ parí òru lọ́lọ́mùbá ní kí nǹkan oṣù rẹ̀ kọ́ mọ́wọ́ dúró sọ́láti magriba wàlà ìṣá àtirun magribi òru jọ́nà àti ìṣáì rẹ̀ méjèèjì òní yóò kì í látàrí wípé ẹni tó bá ní àwáwí kan àbómi látàrí pé ó ṣe ìrìn àjò àbára rẹ̀ kò le tó àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ òjò ń rọ̀ ni àsìkò magribi àti ìṣáì nílùú ṣèṣíbáwọn àsìkò náà ọ̀pàpọ̀ eléyìí jẹ́ nínú àwọn ìdẹ́kùn èyí tí ṣẹ̀ríà Islam tó ṣe fún obìnrin ṣùgbọ́n tó bá ṣe wípé dakhala alayha waqtu salatin thumma hadat aw nafasat qabla an tusalliya falikolu rọjihu annahu la yalzamu qada'u tilka salat mọtò ìpọlọ ń bá kádàrá kóbìnrin kórí àlejò rẹ̀ àyíbẹ̀ tí ẹ̀kọ́ obìnrin tó lóyún sínú ni ọlọ́run kádàrá kí obìnrin náà kó bímọ ìgbà tí ó wàá bímọ sí i àbígbà tí ó ṣe nǹkan oṣù sí i àsìkò oorun ó ti wọlé kò wá tí ì kírun tásìkò oorun tó fi di wípé ó wọlé èyí tó tẹ̀wọ̀n jùlọ nọ̀rọ̀ àwọn àfáàní wípé la yalzamuha qada'u tilka sọ̀lá allati adarakat awwala waqtiha irú òrùn báwọn èyí tó sọ pé arábìnrin ó ṣe àlébá àkókò rẹ̀ àkọ́kọ́ kò pọn dandan fún un láti kí irun yẹn ni pé kò ní í sámá nígbà tó bá di wípé ọmọ ara bàbá wa Ibn Taymiyyah bí wọ́n ṣe ṣe àlàyé bákan náà eléyìí jẹ́ àwọn àsọpàtì ọ̀rọ̀ nípa ntọ́jẹmọ́ ọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ olóṣooṣù àláàdà obìnrin àlejò èyí tóbìnrin máa ń ṣe lóṣooṣù ìran ẹ̀jẹ̀ ẹlẹ́ẹ̀kejì èyí tí máa ń jáde látara obìnrin ó ní ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà wọn a máa pè ní al-istihada kí ni ti ń jẹ́ bẹ́ẹ̀ sayalanu dam fi ghairi waqti nazif min 'irqin yusamma al-'adil ó ní ẹ̀jẹ̀ kan tó ṣe pé òun náà tún máa ń jáde látara obìnrin ṣùgbọ́n ẹ̀jẹ̀ yìí ń tiẹ̀ kìí ṣe àkókò tó yẹ kí obìnrin ó fọkàn sí pé ẹ̀jẹ̀ ó jáde ńlọ máa ń jáde kí wá sí ẹ̀jẹ̀ àláàdà ńlẹ̀jẹ̀ yìí o látàrí wípé àti bí sánkan tí a máa ń pè ní anvil ibẹ̀ ni ẹ̀jẹ̀ yìí ó ní ó ti máa ń jáde wá irú obìnrin tẹ́lẹ̀ ìbá ṣẹlẹ̀ sí àwọn ìdájọ́ ta ni ó jẹ́ ìwọ̀ fún obìnrin láti ṣe ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọ̀ ọ̀dá ní bá ń dà láàmú àwọn tá a lóhùn ọ̀gbọ́dọ̀ ṣe òun lè ṣe gẹ́gẹ́ bá sì máa yàn nàna eléyìí bá sì máa ṣe àlàyé rẹ̀ obìnrin tí ẹ̀jẹ̀ yìí ti bá ń dà láàmú nínú ìrújú pátápátá ńlọ́pọ̀lọpọ̀ wọn òní a máa ń wà látàrí wípé àtẹ̀jẹ̀ haidọ̀ àti istihadọ̀ méjèèjì a máa fẹ́ dàrú pọ̀ mọ́ra wọn fẹ́ntì ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà tí bá ń dà láàmú ẹ̀ńtẹ́jẹ̀ bá wà dà láàmú ìṣesí mẹ́ta onímbẹ́ fúnru obìnrin bẹ́ẹ̀ ìṣesí alákọ̀ọ́kọ́ antakuna la aadatun ma'rufatun ladeya qabla isabati abil istihada kó jẹ́ pé obìnrin yìí ó ti máa ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di wípé ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà yìí kó tó di pé yóò máa dà láàmú irú obìnrin yìí ó ti láwọn ọjọ́ tí ń lò tí ẹ fi kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ irú obìnrin báwọn bóyá ọjọ́ márùn bóyá mẹ́ta bóyá mẹ́jọ àbí jù bẹ́ẹ̀ lọ àbí ò tiẹ̀ tó bẹ́ẹ̀ ìdí fi máa ń ṣe àlejò lóṣooṣù yẹn nípò tí máa yí òǹkà ọjọ́ tó máa ń lò tí fi máa ń ṣe nǹkan oṣù yálà níbẹ̀rẹ̀ oṣù ni láàrin oṣù ni tàbí oṣù ń parí ẹni máa ń ṣe é so irú obìnrin báwọn tọ̀nà tábàlá àkàmùlẹ̀ haid àwọn ọjọ́ tó máa pọ̀ ń fi máa ń ṣe nǹkan oṣù bí a bẹ̀rẹ̀ ní àárín àbí parí iye ọjọ́ tí bá máa ń jẹ́ yóò kára rẹ̀ kún ẹni tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ní dèdè àwọn àkókò yẹn bọ́jọ́ ń bá ti wá parí ọjọ́ mẹ́ta ni márùn ni méje ni jù bẹ́ẹ̀ lọ àbí ò tiẹ̀ gbé bẹ́ẹ̀ yóò lọ wẹ̀ ni yóò sì máa bá ìrun rẹ̀ yóò máa bá lọ tẹ́pínu Ramadan ni ààwẹ̀ rẹ̀ yóò máa gbà á ní ìṣòwò so yóò kára rẹ̀ kan tó ṣe pé ó ti má lóògbà tó ṣe pé àwọn ọjọ́ tí ìpìlẹ̀ máa ń fi ń ṣe nǹkan oṣù àwọn ọjọ́ ń ti ré kọjá ṣùgbọ́n síbẹ̀ náà ẹ̀jẹ̀ yìí kò yéé e jáde ó ti di àwọ̀ ọ̀dánù tó bá ti árí kọ́ máa bá ìjọsìn rẹ̀ lọ fọlọ́wọn ọba torí ọ̀rọ̀ tí òjíṣẹ́ ọlọ́wọn ọba sallallahu alaihi wasallam tó sọ fún Ummu Habiba ànábì sọ pé omkothi kọ́dùrọ̀ mà káàní tàbí sókè àìdọ́tùkì yá a kóraró má kírun o má gbààwẹ̀ o lódiwọ̀n àwọn ọjọ́ tó ti pé okulẹ̀ máa ń fi ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn ọjọ́ ìbá ti arí kọjá fún mọ̀tẹ́sì lé ìwàsọ́lẹ̀ wá lọ wẹ̀ kó o sì máa kírun lọ fọlọ́ọ̀bà àdéfì Imam Muslim ńlọgbà wa àti ní ìbámu sí ọ̀rọ̀ rẹ̀ míì tó sọ fún ìkànnì àwọn sọ̀hábíyàt ìyẹn Fatima binti Abi Hubaysh obìnrin náà ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà ondo náà láàmú anábì wa ń sọ fún pé sọ̀rẹ́jì ètí ń wá ètí ọ̀dáhùn ìnáma dálìkà ẹ̀ríkọ́n ẹ̀jẹ̀ kánì tí máa ń jáde láti bí iṣan wọ̀lẹ́ ìsàbí haidin eléyìí ò ṣe àlejò kì í ṣe ẹ̀jẹ̀ olóṣooṣù tí máa ń jáde látara obìnrin fàyídà àkùbálà ti haidọ́tù kí fàdáhìn sọ̀la ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ oṣù tó ń bá ti á wá yà fìrúnlẹ̀ mọ́kìó yẹn jẹ́ ìṣesí alákọ̀ọ́kọ́ tí ń bẹ fún obìnrin tí ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ti ń dà láàmú yẹn ni pé obìnrin tó ṣe pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó pilẹ̀ ti ń ṣe nǹkan oṣù ó ti máa yẹ ọjọ́ ó ti máa sìkò tó ń fi máa ń ṣe kó tó di pé ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà ọwọ́ abà níbẹ̀ àwọn àsìkò tó fi máa ń ṣeun òun náà ni yọ kà kún àsìkò tó ń fi ń ṣe nǹkan oṣù àwọn ọjọ́ tó ṣẹ́kù yọ kà kún àsìkò mára bẹ́jì ò tiẹ̀ dá lára rẹ̀ ìṣiṣẹ́ lẹ́ẹ̀kejì ti ń bẹ fún obìnrin idha lam yakun ma'rufa olóbìnrin tó ṣe wípé kò ní àsìkò kan pàtó tí máa ń fi ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní àlàáda kankan léè tó ń ga sí mi pé àsìkò báyìí o ló fi máa ń ṣe nǹkan oṣù o ṣùgbọ́n làákìn náà dá máa mutamayizun ṣùgbọ́n lọ́ọ̀ ní kóbìnrin kò lè dá ẹ̀jẹ̀ mọ̀ ọmọ ẹ̀jẹ̀ haila yàtọ̀ sí ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà ẹ̀jẹ̀ nǹkan oṣù ọ̀dàmà yàtọ̀ sí ẹ̀jẹ̀ èyí tó ti di àrùn ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà ọmọ wípé ẹ̀jẹ̀ olóṣooṣù ó máa dúdú dúdú rẹ̀ yóò lágbára bí ìgbà pín atún jó nẹ́ni fẹ̀kínẹ́n ó sì máa ń kí pọ́pọ́pọ́ wọ̀lá òrọ̀ ìhà kódà ó ní òórùn kan báyìí ti máa ń rùn bìnàbìnà ó dààmú yìí pé ẹ̀jẹ̀ haidọ̀ òun lélẹ́yìn bákan náà irú irú àsìkò tó ti á dámọ̀ àjẹ́ wípé ńlá àsìkò tí ó máa fi pétọ̀ òun ṣe nǹkan oṣù lọ́wọ́ àsìkò tó wá ṣẹ́kù tẹ́jẹ̀ míì tún wá ń wá lẹ́yìn rẹ̀ látàrí pé ẹ̀jẹ̀ òun pupa kò lóòórùn kò kí ó dààmú wípé ẹ̀jẹ̀ istihadọ̀ ìlélẹ́yìn so irú obìnrin báwọn lókùnbà tó ti lè ṣe àdáyanrí láàrin ẹ̀jẹ̀ méjèèjì èyí tí ń jáde lára rẹ̀ èyí tó bá dààmú wípé ẹ̀jẹ̀ olóṣooṣù ìlélẹ́yìn nírú ìṣesí báwọn kò ní kírun kò ní gbààwẹ̀ kò ní tọ̀wáàfù tó wáyé pé lásìkò gbà tí ń ṣe hajj lọ́wọ́ ni àwọn ọjọ́ tó bá wá ṣẹ́kù yàtọ̀ sí tẹ́jẹ̀ fi ń wáhùn yóò kàkún wípé ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ńlọ ń jáde hùn so nígbà náà yóò lọ wẹ̀ ìndàní ayọ̀tì lẹ́bí yahmilu sífàtà alhaid lópin èyí tí ó mú ìròyìn ẹ̀jẹ̀ olóṣooṣù tó mú dání yóò lọ wẹ̀ yóò máa kírun yóò máa gbààwẹ̀ táyé pé ṣe ájì lọ́wọ́ ni yóò láǹfààní láti lọ rọ kíká ilé ọlọ́run yóò sì kára rẹ̀ kún ẹni tó ti mọ́ kódà àáfàá rẹ̀ ó láǹfààní láti máa súnmọ́ nírú àsìkò báyìí ní ìbámu sí ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi tó sọ fún Fatima bintu Abi Hubaysh anabi ní idha kana al-hayd tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ olóṣooṣù bá ní ẹ̀jẹ̀ àlàáda tó yẹ pé ní ń jáde ó dàmọ̀ pẹ̀lú wípé aswad òun ó dúdú ti ẹ̀ ní yọ̀ọ́rọ́fù yẹn nípa àwọn èèyàn wọ́n dà mà àwọn obìnrin mọ̀ wípé àwọ̀ ẹ̀ máa dúdú tàbí yáárífò yẹn ni pé òun máa rùn tó bá ti ayé pé irú ẹ̀jẹ̀ bá ń lọ jáde fa amsiki ànisọ́lá yà á kóra ró wọ́n sọ pé ó kírun fa idha kana al-akhar tó bá yẹ pé ẹ̀jẹ̀ kejì òun bá ní òun ò dúdú tiẹ̀ kò sì máa rùn bínabína fatawadọ́yì àjẹ́ pé tí bá ti ń jáde yà á máa ṣe àlùwàlá kò sì máa kírun yẹn ni pé lẹ́yìn tó bá wẹ̀ tán ó gbà tó bá ti fẹ́ kírun pátá rí pọ́ùn ṣe àlùwàlá kó tó di wípé ó kírun yẹn ni ìṣesí kejì ti ń bẹ fún obìnrin ètí ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà ti ń dà láàmú ńlẹ̀ tó ṣe wípé kò ní àsìkò kan kò lálàáda kìí tí ì máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́nà ní kọ́ láǹfààní láti ṣe òǹpinya láàrin ẹ̀jẹ̀ kan sí òmíràn ìṣesí kẹta idha lam yakun la aadatun ta'rifuha wala sifa ńlẹ̀ tó ṣe wípé kò pilẹ̀ lásìkò kan pàtó tí fi ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tún wá mọ ẹ̀jẹ̀ kan yàtọ̀ sómi irú obìnrin báwọn tẹ́jìlísù gọ́ọ̀lì balẹ̀ haid yóò kóra ró kò ní í kírun léyìí tọ́ lásìkò tó wọ́pọ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin tí máa ń fi ń ṣe nǹkan oṣù iná ní ọjọ́ mẹ́fà tàbí ọjọ́ méje àjẹ́ pé bọ́jọ́ mẹ́fà àbí méje ń tó bá ti lérè kọjá àwọn ọjọ́ yòókù yóò gbéra rẹ̀ sípò ẹni tó ṣe pé ó ti mọ́ kó ń bí ẹ̀jẹ̀ haidọ̀ yóò máa kírun lọ fọlọ́wọn ba yóò máa ṣèjọsìn rẹ̀ lọ lẹ́yìn tó bá ti wẹ̀ tán. ní ìbámu sí ọ̀rọ̀ òjíṣẹ́ lọ́wọ́n ba sallallahu alayhi wa sallam fún arábìnrin kan náà wọn sọ̀hábíyàt ìyẹn hamana bintu jash anábì sọ fún pé ẹ̀jẹ̀ tó ń padà ríhun innama hiya raqdatun mina shaitan kìí ṣẹ̀jẹ̀ oṣooṣù kìí ṣàlejò bí kò ṣe wípé shaitan ńlọ ta ó fatahidi sitata ayam ajẹ́ pé wàá máa kára rẹ kẹ́ntì ń ṣe nǹkan oṣù lọ́jọ́ mẹ́fà àbọ̀jọ́ méje tọ́jọ́ mẹ́fà méje ń bá ti lè lọ tó mọ̀ tẹ́sílẹ̀ yà á lọ wẹ̀. fàyídà stakbalat bí nǹkan oṣù rẹ tó bá tún ti á tún wá dé ajẹ́ pé yà á tún kóra ró má kírun má. ìyẹn ni wípé irú obìnrin tó bá jẹ́ pé kò ní àlàáda kò lọ́jọ́ kan pàtó tí ìpìlẹ̀ fi ń ṣe nǹkan oṣù kò sì lè sí òun pínyà láàrin ẹ̀jẹ̀ kan sómi irú obìnrin báwọn ọjọ́ mẹ́fà àbí ọjọ́ méje òní yóò fi kóra ró tí ò fi ní kírun àwọn ọjọ́ yòókù yóò máa bá ìrun lọ yẹn ni wípé ọjọ́ mẹ́rìndínlógún tàbí ọjọ́ ọjọ́ mẹ́rìnlélógún tàbí ọjọ́ mẹ́tàlélógún onírú obìnrin báwọn òní yóò fi gbéra rẹ̀ sípò ẹ̀ńtọ́ wà nímọ̀ra tàbí pé ní Ramadan ni yóò máa gbààwẹ̀ lọ yóò sì máa kí irun rẹ̀ lọ fún ọlọ́run ọba bójútó ọlọ́run bí sọ sọ níparí àdéfihàn ó ní fàyínà dáàlìkà yòjì sí òkà tó bá ti jókòó bí ọjọ́ mẹ́fà àbíjọ́ méje eléyìí náà ti gbé ó ti tó ọ wàkàdá àlìkà fàfàálì báyìí ni kó o ṣe máa ṣe ní gbogbo oṣooṣù kọ̀ọ̀kan bí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn obìnrin bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nǹkan oṣù. àdìfì yìí a rí nínú àdìsí Abu Dawud Tirmidhi àti Imam Ahmadu tí wọ́n gbà wá àbá níbẹ̀ yẹn ni wípé ìṣesí mẹ́ta ti ń bẹ ọbẹ̀ fún obìnrin tí ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà ti ń dà láàmú náà obìnrin tó bá ṣe wípé ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà ti ń dà láàmú àwọn àsìkò tá a sọ pé kó fira rẹ̀ sípò ẹni tó ti mára àjẹ́ pé ní tí ó dandan fún ni pé yóò kọ́kọ́ lọ wẹ̀ náà ẹ̀ǹdàní àyàtì àìdọ́tìyà nígbà táwọn ọjọ́ tí ó kún pé òun fi ń ṣe nǹkan oṣù táwọn ọjọ́ ń bá ti rí kọjá yóò lọ wẹ̀ bákan náà gbogbo ìgbà tó bá ti fẹ́ kírun pátá kó tó di pé yóò ṣe àlùwàlá yóò rárẹ̀ dájú wípé òun tábà kó tó di pé yóò kí irun kọ̀ọ̀kan lẹ́yìn náà yóò ṣe àlùwàlá yóò sì kírun fún ọlọ́run ọba rẹ̀ tààlà torí ọ̀rọ̀ jíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam tó sọ pé tádàún sọlá máa fi ránlẹ̀ má kí o àyàmà àkọ̀rọ̀ ìyà láwọn ọjọ́ tí ẹ̀jẹ̀ tí bá sì ń jáde thumma tẹ̀tẹ̀ sílò lẹ́yìn náà kó wá wẹ̀ lẹ́yìn tó bá wẹ̀ tán máa ṣe àlùwàlá inda kulli salatin ní gbogbo ìgbà tó bá ti fẹ́ kírun pátápátá ó dáa pọ̀ fúnrú obìnrin báyìí láti wá òwú tàbí èkísà tàbí àwọn nǹkan àgbà èlòdé èyí táwọn obìnrin máa ń lò bí ìdígò kó rí wípé òun ti bọ ojú ara ṣùgbọ́n kó tó di pé yóò fi síbẹ̀ kó wá láfíńdà olóòórùn dídùn kó fi sórí òwú kó tó di wípé yóò fi sí inú rẹ̀ eléyìí jẹ́ àlàyé nípa ẹ̀jẹ̀ ẹlẹ́ẹ̀kejì léyìí tí máa ń jáde látara obìnrin oríṣìí kẹta onídàmú nifas ẹ̀jẹ̀ obi ẹ̀jẹ̀ obi ńlẹ̀jẹ̀ tó ṣe wípé yanzilu mina rọ́ọ̀hìmì ó máa ń jáde láti bí àpò òbí bákan náà ó máa ń jáde lílùwì láàdá torí kóbìnrin ó bímọ tàbí lẹ́yìn ìgbà tí ọba bímọ tán eléyìí ni bàkíyàtò dam àṣẹkùbọ ẹ̀jẹ̀ ètí ń bẹ nínú àpò bíi obìnrin lásìkò gbà tí ó fi lóyún sínú fàyídà wàládàt tóbìnrin bá ti wá bímọ tó sọ láyọ̀ kọrọjà hádàdàm ẹ̀jẹ̀ yóò wá máa sàn jáde díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ kódà wà mẹ́tàrọ̀ kọ́bìlà lùwìlà àdàtì mìíràn kọ́lójú dám èyí tóbìnrin máa ń rí lẹ́jẹ̀ bóyá kó bíi ọ̀túnla àbíjọ́ mẹ́rin tí yóò bímọ eléyìí náà ìdájọ́ dámù nífàs òní ń bẹ́ẹ̀ fún un ẹgẹ́ báwọn àlùfáà bí wọ́n ṣe ṣe àlàyé rẹ̀ ṣùgbọ́n ìtọ́ pọ̀jù ni wípé ẹ̀jẹ̀ yìí ìmọ̀ ń jáde lẹ́yìn tóbìnrin tó bá bímọ tán ni o èyí táwọn akàkùn ọmọ òun láti jẹ́ ọmọ tó ṣe wípé ogójì ọjọ́ ogójì ọjọ́ méjì ó lé kan tí í ṣe ọgọ́rin ọjọ́ àti ọjọ́ ẹyọkan eighty one days so oyún yìí ti gbọ́dọ̀ lò níkùn ìyáhùn kó tó di ọmọ yẹn ni wípé yóò ti hàn lẹ́dàá tàbí ní pàtàkì jùlọ kó jẹ́ pé oṣù mẹ́ta gbáko ó ti ré kọjá nínú àpò bí obìnrin yẹn ni pé tí ọlẹ̀ yìí tó ti wà ń bẹ̀ so irú ẹ̀jẹ̀ tó bá jáde báwọn ẹ̀jẹ̀ nifas ẹ̀jẹ̀ obi ńlá kàkún tó bá rí bẹ́ẹ̀ obìnrin kò ní kírun kò ní gbààwẹ̀ tí tásìkò tí ẹ̀jẹ̀ tí yóò fi jáde tí yóò fi pé ètò pọ̀jù nínú àwọn ọjọ́ etí ẹ̀jẹ̀ òbí ti fi máa ń jáde lára ọmọ arbauna yawman ogójì ọjọ́ ni o ó bẹ̀rẹ̀ láti ọjọ́ ètò mi bá ti lè bímọ a sì ná àwọn obìnrin tó ṣe wípé bí ọjọ́ mẹ́ta bí ọjọ́ mẹ́rin ẹ̀jẹ̀ ti mọ́wọ́ dúró tó bá ti lè mọ́wọ́ dúró èèyàn máa bá ìrun lọ ni o ṣùgbọ́n àdìfì kan wá lórí wípé ogójì ọjọ́ lobìnrin ó fi kóra ró àdìfì Ummi Salama kọ́lọ̀ ń kó bá ní yọ́nú sí màmá wọn ni káà náà ti nufasa tajlisu alaadi rasulillahi sallallahu alayhi wa sallam arba'ina yawman wọn làwọn obìnrin tí wọn bá ṣe ìbímọ ogójì ọjọ́ wọn máa ń fi ń jókòó láì ní kírun láì ní gbààwẹ̀ nígbà yíyá níbi wa Muhammad sallallahu alaihi wa sallam júgbẹ́ lọ ni wípé ẹ̀jẹ̀ lè mọ́wọ́ dúró kó tó di àkókò bó bá ti á mọ́wọ́ dúró ojúṣe obìnrin ni wípé yóò lọ wẹ̀ yóò sì máa jọ́sìn fún ọlọ́run ọba rẹ̀ lọ nínú àwọn ìdájọ́ èyí tó rọ̀ mọ́ ẹ̀jẹ̀ obi ètí máa ń jáde látara obìnrin làwọn ìdájọ́ ti ń bọ̀ yìí ìkíní bẹ̀ ni pé yahrumu wat onufasa omi tó bá sí pé ẹ̀jẹ̀ obi ò tí ì dá lára rẹ̀ èèwọ̀ ni o àfáàrí ò gbọ́dọ̀ súnmọ́ ó lè fọ́ palára o ṣùgbọ́n kí wọ́n jọ ṣeré kọ̀yìn sájà eré tí máa ń di ọmọ kò gbọ́dọ̀ wáyé èèwọ̀ ni. bákan náà yahrumu ala nufasa antasum omi tí ẹ̀jẹ̀ obi tí ò bá tí ì dá lára rẹ̀ èèwọ̀ ní fóònù náà o láti gba àwẹ̀ tàbí láti kírun tàbí láti rọ kíkálé ọlọ́run ọba irú ìdájọ́ tí ń bẹ fún obìnrin tí ń ṣàlejò tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ òní ń bẹ fún òun náà bákan náà yahrum aleya èèwọ̀ ni fóbìnrin tó ṣe pé ẹ̀jẹ̀ bí ò tí dá lára rẹ̀ láti gbé alukoran tàbí láti ké alukoran lókùnbà tí ó ti jẹ́ pé ó ń páyà pọ̀ ń lè gbàgbé rẹ̀ nílò ìṣesí báwọn kò sí ní tó burú láti ké alukurani láì ní fi ọwọ́ kan nínú àwọn ìdájọ́ bákan náà ni pé ó jẹ́ ó jẹ́ ọ̀ranyàn fóbìnrin tó ṣe pé ẹ̀jẹ̀ obi ti ń jáde lára rẹ̀ àsìkò tí ń jáde kò ní kírun bákan náà kò ní gbààwẹ̀ bẹ́jẹ̀ ń bá ti wá mọ́wọ́ dúró dandan ni fún un láti san àwẹ̀ èyí tó jẹ́ ọ̀ranyàn láti san padà àwẹ̀ tí ó láǹfààní láti gbà lásìkò àti Ramadan tí ń lọ lọ́wọ́ irú obìnrin tí ẹ̀jẹ̀ obi ti ń jáde lára rẹ̀ yìí yẹ́jìmọ̀ àléyà antec tesla dandan ni fún láti wẹ̀ nígbà wo àyìndà nìhayà ti nifas nígbà tó bá di wípé ẹ̀jẹ̀ nifas ẹ̀jẹ̀ obi tó bá di pé ọba mọ́wọ́ dúró pátápátá gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe nǹkan oṣù náà ni wọ́n bá ti lè mọ́wọ́ dúró dandan ni fóònù náà láti lọ wẹ̀ nínú àwọn ẹ̀rí èyí tí ń tọ́ka sílẹ̀ ó ní àdìsí tí wọ́n gbà wá látọ̀dọ̀ Ummu Salama kọ́lọ̀mbà ni wọ́n ní káàna ti nufasa tajlisu alaahadi rasulillahi sallallahu alayhi wa sallam arba'ina yawman wọ́n ní àwọn obìnrin tẹ́jẹ̀ òbí tí ó ń jáde lára wọn wọ́n á máa jókòó láì ní jọ́sìn fọlọ́mọba láì ní gbáwẹ̀ fún odindi ogójì ọjọ́ bí ṣe ń bẹ fún obìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ òun náà ní ń bẹ fún obìnrin tó ṣe wípé ẹ̀jẹ̀ òbí ti ń jáde lára rẹ̀ òun náà láǹfààní láti bẹ́lọ́n ó lè ṣe àdúrà ó lè ṣe àdékèrè ó lè ṣe la ilaha illallah subhanallah wa bihamdi ó lè ṣe ó lè ṣàwọn àdúrà tá a máa ń ṣe kó tó di pé a sùn àwọn àdúrà tá a máa ń ṣe lẹ́yìn tá a bá jí tán ó lè ṣe àdúrà àárọ̀ àdúrà àrọ̀lẹ́ ó láǹfààní láti ṣe. nínú àdìfí mi ètí Umu tí wọ́n gbà wá kọ́lọ̀mbà níyọnu sí i wọ́n ní káànà tìlmára nìsáyìí nàbí sallallahu alaihi wasallam takudu fi nifas arba'ina layla la ya'muru an-nabiyyu sallallahu alayhi wa sallam biqada'i salati nifas wọ́n ní òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam wọ́n ní àwọn ìyàwó rẹ̀ àríkànnì wọn tó ṣe wípé ogójì ọjọ́ gbáko ni ẹ̀jẹ̀ obi ni èéfì dá lára rẹ̀ ogójì ọjọ́ ni máa ń lò lórí pé ẹ̀jẹ̀ obi ó sì ń jáde lára rẹ̀ ànábì ò ní pa á láṣẹ nígbà tí ẹ̀jẹ̀ ń tọba mọ́wọ́ dúró pé kó kí àwọn ìrun tí ò kí lásìkò bàtí ẹ̀jẹ̀ òbí tí sì ń jáde ní ara rẹ̀ lára àwọn ìdájọ́ ètò yẹ kí amẹ́nubà ní hukmul ijihad kóbìnrin ọsẹ oyún èèwọ̀lélẹ́ yìí o nínú ṣẹ̀ríà Islam yálà àtọ̀ ti di ọmọ àbí ò tiẹ̀ tí ì di ọmọ èèwọ̀lélẹ́ nínú ṣẹ̀ríà Islam ẹ̀mẹ́jẹ̀ àgbàgbé àwọn tá a jẹ́ obìnrin ọlọ́run sọ fún anusuratul Baqara wípé wala yahillu lahunna an yaktumna ma khalakallahu fi arhamihin ọlọ́run ní ọ̀lẹ́tọ̀ fẹ́yìn obìnrin oore tọ́lọ́run bá ti ṣe fún yín àdúrà tọ́lọ́run bá ti gbà tójú ẹnìkan kan ò tó ẹ má pa mọ́ yẹn ni pé ẹ ṣàfihàn rẹ̀ sáyé ẹ má pọ̀ mọ́ lásìkò wà tí ó sì ń bẹ ní ọlẹ̀ nínú yín kódà bí èbá ṣe wípé bọ́yá dókítà kan wọ́n bá sọ fóbìnrin pé tọ́ eré obìnrin kò tí yẹ kó lóyún lásìkò yìí o tó lọ ní yóò léwu fún ọ kò lẹ́tọ̀ọ́ fóbìnrin láti ṣe fètò sọ́mọ bíbí kódà omi tó bá wá sẹ́yún tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ oyún tó ṣẹ́hun ọmọ tó ọ̀pá tí ò jẹ́ kọ́ ráyè sáyéhun tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ yóò máa ta kò yan níwájú ọlọ́run wàyí ìdàlùmọ̀ ó dàtú sóyè láti bí ayé dambin kòtì láti. yẹn ni pé ọmọ tí a pa ní kékeré yálà ìtẹ́ sẹ́yìn rẹ̀ ni àbí ìtẹ́ bòmọ́lẹ̀ torí póbìnrin lẹ́bí ọlọ́run ni wọn ó bi léèrè lọ́jọ́ àlùkìyàmọ̀ wípé kílẹ̀sẹ̀ tó ṣe bàbá àtìyá rẹ̀ tí a fi pa ọ́ ẹ dákun ẹ jẹ́ á bẹ̀rù níta jẹ́ níta mu ọlọ́run ti pèsè rẹ o ọlọ́run ti dá kó tó di pé yóò da ẹnìkọ̀ọ̀kan wa má torí òṣì má ṣe oyún má torí pé bó o ní í ṣe gbọ́ bùkátà kọ́ wa pa ọmọ rẹ ẹ jẹ́ á bẹ̀rù o ọlọ́run ọba ti ń ṣe bẹ̀ kò kú ò ọlọ́run ọba tó dẹnu ní bòǹbò kò gbàgbé tí a máa fi bọ ibẹ̀ bí yóò ṣe mọ̀ ní lórí ìdájọ́ àwọn ẹ̀jẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí máa ń jáde lára obìnrin títí ìgbà míì tí a tún máa tẹ̀síwájú kọ́lọ́mù bá kó síwájú àkókò náà lọ subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ant astaghfiruka wa atubu